ṣe dá mi lẹ́jọ́ ṣé mi mọ́mọ́ bí bàtà ń gbé ta mi lẹ́sẹ̀ èmi mo mọ mo rí lọ́bẹ̀ tí mo fi wà rọwọ́ ẹ má ṣe bá mi lò. kò sẹ́ni tá a lè fi ọ̀rọ̀ Olódùmarè ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọ mi ṣàánú ọmọ mi bá mi bá ọmọ mi ní ìrìn àjò ìwọ nìkan lọ́ba tó ń tẹ̀lé èèyàn téèyàn kì í ṣiyàn bá mi tọ́ sọ́nà bá mi wá adé orí fún bá mi fẹ́ ọkọ tiẹ̀ fún má yẹ kó gbé egun olóògùn olúwa ẹlẹ́dàá mi má jẹ́ kó gbé egun olóògùn bá mi dáàbò bò níbi iṣẹ́ lójú ọ̀nà láàrin ọ̀rẹ́ láàrin ẹbí má ṣe lẹ́nu ẹ̀yìn olúwa olódùmarè olúwa ìwọ ni ọba alágbádá inú aláwọ̀ tẹ̀lé ẹ̀yìn ọwọ́ agbára rẹ bá mi dálé ọmọ mi bá mi dalé ọmọ mi má jẹ́ kojú burúkú wò má jẹ́ kọ́wọ́ ọ̀tá kà má jẹ́ kípa ọ̀tá kà ìwọ nìkan náà ni ọba alágbára tó ní agbára lórí ohun gbogbo nǹkan tó lè fagbára ẹ̀ mú ọlọ́run ò tí ì dá gbogbo ibikíbi tí ọmọ yìí bá rìn sí ààbò tó nípọn ọwọ́ agbára rẹ̀ bá mi dá lé lórí gbogbo ẹni tó bá wá sọ wípé ọmọ yìí bó ṣe ń ṣe ó àwọn nínú àwọn náà wọn mà ní gbé náà wọn ò ní dúró jẹ wọn mọ ọmọ yìí tọ́jú mi ọlọ́run Elédùmarè bá mi wá eegun ha ẹ̀ fún ọ̀rẹ́ mi kò jẹ́ kó fi ṣọ̀kọ má jẹ́ kó fàmì ṣọ̀kọ má jẹ́ kó fọkọ ṣàlè olúwa ẹlẹ́dàá mi ṣàánú mi gbogbo dúdúkú tó bá wọ ọmọ yìí ẹ̀ṣẹ̀ náà bá mi dájọ́ wọn lórí. ẹ ṣe sọ. ah tiwa. yes sir wọ́n ní pẹ́ẹ́nì kéèkì yẹn ojú sẹ́yìn. ẹ eh, yes yes sir èmi ò ní because mo mọ̀ pé ò ní pẹ́ ṣe tán tó bá tẹ̀ ṣe tán ẹ ṣe kò ní kọ ilé <laughs> traffic ni mo ṣe máa ń te, lọlé. te? tẹ wọ́n tẹ nígbà tó yẹ pé wọn náà ló máa kọ́kọ́ dé lọ́fíìsì láàárọ̀ la so uh, ah, tiwa let me go straight to the point okay you see. Um, láti ìgbà tó ti délé iṣẹ́ yìí ni mo ti ń study ẹ I mean I've placed you under the watch ah, gbogbo ìṣesí ẹ ìhùwàsí ẹ ìsọ̀rọ̀ sí ẹ even your relationship with your colleagues wọ́n á discover yìí pé ọmọ dáadáa yẹn. thank you sir. you're such a wonderful girl. ẹ ṣé sir. Tiwa you are a wife material. Wish you could be my wife. I mean, I can't take this any longer. I love you with all my heart. Excuse me, sir. Uh, Tiwa. Tiwa. I love her. You leave your money now. kí ni mọ́mí yìí ń pè mí fún báyìí ẹ́ eh? kí ni mọ́mí yìí ń pè mí fún. kò sí wàhálà aláàtìṣe mi ń kú màmá ti ṣe rẹ̀ mo mọ̀ nǹkan tí máa ṣe fún yín pé mo mọ̀ nǹkan tẹ̀ ń pè mí fún lórí burúkú ṣáà. morning, sir. Báwo sir. Oh, fine, sir. Sir, Sir, lẹ́tà tí Miss Tiwa ní bàbá wa drop fún mi láàárọ̀ yìí, sir. Tiwa drop later. Then, sir. Okay, padà sẹ́ni ṣe. Okay, sir. ṣó lè jẹ́ nítorí pé mo kọ́ nífẹ̀ẹ́ sí tiwa ló ṣe drop resignation letter ni. bóyá torí ẹ̀kọ́ torí ẹ̀ ni. are you for real? Ah, ṣe torí nǹkan tí tiwa ṣe fi lè ṣe sílẹ̀ ni. Ah. ó dàbí ẹni pé ẹ̀mọ́ tiwa ṣá kò tí ì pè mí o èmi àti òde tí ì sọ nǹkan kan pẹ̀. àmọ́ tí ò bá ṣe ni rí èèyàn ní sọ pé Túndé. kí ni gbogbo kátìkàtì tí mọ́tò yìí ṣe fún mi láàárọ̀ ẹ̀ báyìí? Eh? Ah èyí àbí torí èmi tó gbé lọ́nà ló jẹ́ kó bàjẹ́. oyún dàrú fọ́ ni ṣé mọ́tò máa sọ fún yóò pò fẹ́ yọ ni mọ́tò rí bẹ́ẹ̀ yẹn nà ó. kí ló máa wá ṣe sí báyìí. adánidúródo ní gbèsè ní mọ́tò yìí ó kàn fẹ́ ká léètì ni buhari láti wá solutions jẹ́ ká wá tàṣe máa dé ọ́fíìsì. dúró ẹ máa fi mọ́tò sílẹ̀ síbí báyìí kò sẹ́ẹ̀fọ́. mo máa wá ìyàn náà bàbá yẹn máa wá gbé ọlọ́run ló mà láyé òun máa gbé a máa kọ pẹ́ ń bí báyìí ni jẹ́ ká wá tàṣe máa kúrò ń bí ká wá tó olóòtú ẹ̀ yóò mọ ọmọ tó ṣe máa yanjú ẹ̀ káàtì ẹ̀kọ́ kúrò níbí báyìí. Ah. ẹ ṣì gan ni sà ọlọ́run á san yín lẹ́san rẹ̀. Ah, kí ni mo ṣe mi ò ṣe nǹkan kan nítorí títí tọ́lọ́. lórí kílẹ̀ ṣe wá ṣe. torí ah, arẹwà tí mò ń wò wájú mi ṣé orí tí yóò bá jẹ́ pé inú ṣe ṣì bí gbà ni bá mi máa bí inú mi ṣe ní bọ́tò mi ṣe ń wo ojú ẹ̀ ṣe lára mi balẹ̀ sí i mi ò yá o. Eh, ẹ jọ mo fẹ́ ìzàrẹ̀ mi. ìzàrẹ̀ náà nù jẹ́ kí á dé iwájú máa rí restaurant kan tó ti máa wọlé tí wàá ti. mo máa mo máa manage. Eh, ẹ jẹ́ ká gbàgbà yìí ẹ gbàgbà ẹ gbàgbà. let me just just chill let me let me just get this way. ẹ ṣe sàn. Are you sure you're okay? No, eh? okay. okay. okay. okay. okay. okay. okay. okay. okay. Wá tiẹ̀ jẹ́. Oyinda, yes. Gbẹ́gbẹ́, is he okay? Bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀. Bọ́lẹ̀ tí wọ́n sọ pé. Bọ́lẹ̀. Oyinda bọ́lẹ̀. Tó bá dàgbé kò ní bọ́lẹ̀ kó wọlé kó máa tẹ̀lé wọn lọ. Ṣé bá wọn máa ń fẹsẹ̀ rìn nínú òrìn ló wá pè wá? Ó pè mí o, ó pè mí. A máa fẹsẹ̀ rìn. Tiwa ti ẹ le o. Ó le, ó pọ̀, ó le. Kó bàjẹ́. Ah èyí mẹ́ pé èèyàn báyìí ni tiwa jẹ́ o. Ah, irú èèyàn bẹ́ẹ̀ ni o èèyàn bẹ́ẹ̀ ni. kí wàá lọkùnrin ṣe fún tuntun yẹn. Ah, mi ò mọ o mi ò tiẹ̀ ní àìdíà rárá. you know what you will do for me try kó bá mi wá lọ kó mi ṣòpò gé ẹ̀tẹ́ sọ fún kó padà wá sẹ́nu iṣẹ́ kó má torí pé mo kọ́ nífẹ̀ẹ́ sí fi lè ṣe sílẹ̀ she should come back to resume her duty. wo àlá tí ò lè ṣẹ ni mi ò lè padà síbi iṣẹ́ yẹn kó ju iṣẹ́ ẹ̀ mú. Ah, tiwa jọ ṣó ti ríṣẹ́ síbòmíì ni mi ò tí ì ríṣẹ́ síbò mi. tọ́gbọ̀ wá ríṣẹ́ síbò mi ọ̀rọ̀ yìí ṣe wá le tó yìí jọ ti wá ṣé nǹkan mi wà nínú ọ̀rọ̀ yìí. Ah, kò sí nǹkan mi bẹ́ẹ̀. ẹni tí ò bá wá sí nǹkan mi bẹ́ẹ̀ ẹni tó sọ wípé adégún ó dẹ̀ tún ti fẹ́mi ẹ̀ sọ wípé adé mọ́ ó tiẹ̀ ní òun tiẹ̀ gùn mọ́ rárá kò sí ẹ̀wọ́ ọ̀dọ̀ ẹ̀ mọ́ so what is it. ṣé ìwọ ò mọ̀ pé ilé kínkín létí àwọn gbẹ̀gìrì tójú bá kúrò ń bẹ̀ ọkọ̀ ò lè kúrò ń bẹ̀ tí bá padà síbi iṣẹ́ ọkọ̀ yes kò sí tí mo máa ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ mi lọ́kọ̀ọ́ máa máa wà mi ò dẹ̀ fẹ́ kò di iṣẹ́ mi. Oh. I can't do it I can't go back. Really? I can't. Hmm. Okay kaba tún ní ká tún rò lọ síwájú rò lọ sẹ́yìn ká tẹ̀ wá sọ pé ó kí ọkùnrin gan wà lọ́dọ̀ ẹ̀ man yìí is a young man he's single he has a very bright and promising future kò sí nǹkan tó burú nínú pé kó dẹnu ìfẹ́ kọ ẹ́ kí wọ́n àti ẹjọ́ fẹ́ra yín ẹjọ́ máa bẹ̀rẹ̀ life yín together you guys you have to you get to build your empire together so kò ṣe big deal now. ok mo ti rí pé òlọ́rọ̀ gbọ́ bí a kò lọ fẹ́ ìwọ náà rò sí mi. nǹkan máa ń ṣe ọmọ ìkẹ́ ṣé o rò pé ó dájú bó ṣe wà yìí lọ ni kátẹ̀wá sọ wípé o tiẹ̀ wá lẹ́wà ẹni tó fẹ́ fẹ́ yìí promising person táwọn èèyàn gan ń ṣojú sí náà ẹni yẹn ọ̀gá gan fọ́ ni ṣé wọn nìkan ló wà ń bẹ̀ ni. You come in. Good afternoon, sir. Oh, good afternoon. Have a seat. Thank you, sir. My name is Tiwani Baba. Okay. I'm here for the interview, sir. Yes, <laughs> I know. Um, well, anyways, um, oh, initial interview. All right. You have the job already. Mm -hmm. Thank you, sir. You're welcome. Thank you, sir. You know, um, kò tó débi èmi àti ọ̀rẹ́ ti sọ̀rọ̀ àwọn questions tí mo fẹ́ bí mo ti béèrè and uh, CV e, everything gbogbo ẹ̀ pàápàá èmi àti ẹ̀ ti sọ̀rọ̀ lé lórí so mo mọ̀ pé iṣẹ́ tó lè ṣe dáadáa ni so fọkàn balẹ̀ of course mo sọ fún ọ pé gbogbo àwọn olùkùsọ̀ wọn interview for the same post. Come and love because oh, thank you so much. So you're welcome to the company. Thank you, sir. Congratulations. Thank you, sir. Thank you, sir. you're welcome. Yes, sir. So you can keep the CV, okay? Okay, sir. Probably when you need them because you're gonna work here for a very long time. Mm. Like, like long. You know what I'm saying? Not very long. Okay. Um, take away a bit on official. Hmm? Uh, my name is Banishe. Banishe Abdulrazak. You know, people call me Pinako. You know. So uh, for a very long time, mo ti wà ní Yankee. Fàṣẹ jáṣẹ mọ́ra wá bí gbogbo ìṣe máa dá nǹkan kan. So at the point that wọ́n pé wọ́n lé kí wọ́n sílé ká wá kàkiri òkú wá sílé ká wọ́n wá fi ṣe nǹkan rẹ̀. So that a máa lè kọ́ ọkọ̀ wá sí Marble, you know, bí tátẹ́gùn ti ní fẹ́ lọ. So We establish uh, company kékeré and um, nǹkan tí mo realize bí mo ṣe dé ni wípé èèyàn kan ò lè dá ṣẹ́ṣẹ́ Nàìjíríà <laughs> I'm telling you you need um, you need somebody you need like a family uh, like a partner and you know what I am single so mo ṣe délé náà mo okay I need somebody to you know start the journey with but mi ò anybody until ìgbà tí vacancy wà tọ́rọ ẹ bá mi sọ̀rọ̀ ìdàgbọ́ okay I think you fit into that role you know <laughs> you know what I'm saying so um, tiwa you know tiwa tiwa pọ̀ tiwa bá mi ṣe you know. It's a name we can change to Tiwa Machine Nigeria Limited the future and all that. Ah, Tiwa. Tiwa. Ah. Tiwa. Tiwa. Ah, Tiwa. Mr. Man, ẹ ṣọ́ ara yín ẹ ṣọ́ ara yín. ṣé o mọ̀ pé o walk out on me ni you know this is rude you know ah tiwa tiwa hmm so òun lọ àbí tiwa. tó ló ń wáṣẹ́ yìí ah, ọmọ yóò dẹ̀ bàjẹ́ o ọmọ tí wọ́n lè fẹ́ ni no serious kí ni ń kí ló ṣẹlẹ̀. má lọ síbẹ̀ iṣẹ́ ni kò bá wa gbójú kúrò rẹ̀. ó bá bẹ̀rẹ̀ wọn lè fẹ́ wọn lè fẹ́ ọ̀rẹ́ ẹ̀ kí ni gbogbo yẹn náà ṣé òun ti marry ni. no kò ì marry. Oh, ó ti wà engaged. kò tí ì wà engaged. ẹ ẹ kí wàá ní reason tí o ṣe lè fẹ́yàn a ní kò kàn láìka ọkùnrin ni kò fẹ́ gbọ́rọ̀ ọkùnrin sétí rárá rárá rárá tó bá di wípé ká ṣiṣẹ́ kì í ṣèmẹ́lẹ̀ o akíkanjú ni but tẹ bá ti ń gbé ọ̀rọ̀ fífẹ́ wọlé àbọ́kùnrin kan sínú lẹ́ẹ̀mejì sẹ́ẹ̀gbẹ́ta ń sá lọ ni. ọ̀nà mm, yín dàbá gbẹ̀ yẹn wá má gbé gbogbo yẹn wá kò sí obìnrin kankan tó máa gbàdúrà kọ́ ló yọ ọ̀rọ̀ ọkùnrin kù lọ́rọ̀ especially to single. Oh ó ti mọ̀ mí tipẹ́tipẹ́ náà láti kékeré láti pín níṣẹ́ mm. tí bá ṣe pé ayé tó ti lajú gan dáàdì ló yẹ kí irúkú máa pè é. ẹ mú mẹ̀rọ mọ́ látàrí fídíò ṣáà. mi ilé káyé sí mọ́dà wí pé on a more serious note mm. this time around tí bá sọ wípé ọmọ yóò rí lè láìkọ ọkùnrin àbí kò gbà tọkùnrin àbí kì í fẹ́ gbọ́rọ̀ ọkùnrin sétí you should know that I know what I am saying. Mm. I'm telling you turn off gidi ló máa jẹ fún ìdúró kí lọ́dún ọkùnrin ṣe fún bákanbákan kí ló ṣẹlẹ̀. àárọ̀ nà òun ló máa lè sọ bẹ́rẹ̀ kò kàn kí n fẹ́ gbọ́ sétí má fi lọ ṣo fún oníṣẹ́ àbó òfin níṣẹ́. oh of course yes well, I mean request ti ẹ nìyẹn so wo di náà kí n ṣe fine má fún iṣẹ́. what irọ́ irọ́ irọ́ má ṣoko ẹ má ṣoko mi ò ìkànnì kò fọ́ mu irọ́ irọ́ má fún iṣẹ́ mo ti bọ́ máa fún iṣẹ́ máa fún iṣẹ́. oyin danja náà ó sọ bẹ́ẹ̀ tó tán but I don't know what mo love ọmọ ìṣá ọlọ́run kì í ṣe rí yẹn she's matured and I think she's the type that I need. láwọn ọmọ ìṣiṣẹ́ wọn rèé o òwúrọ̀ ṣiṣẹ́ o òwúrọ̀ ṣiṣẹ́ o hmm, ah, pínákù ni mí mi wọ́yọ̀ padà mo brazak òwúrọ̀ ṣe tì ọmọ òwúrọ̀ ṣiṣẹ́ yẹn but kí ni reason to fi ask her out. mo sọ fún ẹ má dẹnu ìfẹ́ pọ̀ i told you. no listen listen máa gbọ́ ìran ọkùnrin ló má dẹnu ìfẹ́ kún obìnrin irú obìnrin ló dẹ̀ máa sọ pé But ìgbà tí ò tell ti Why lọ́rùn wọ́n yẹ̀ ní kó gbádùn máa bá tiẹ̀ lọ́kùnrin tó yẹn náà. ó you ẹni pé o mọ̀ tiwa tí wọn ò to gbogbo nǹkan tó ń sọ yìí tó bá ti kọnu ìfẹ́ sí báyìí ó ti di ọ̀tá ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀. okay tọ́dọ̀ bá mi sọ fún kó má bínú mi ò dẹnu ìfẹ́ kọ́ mọ́ kó má bọ̀ kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ tó tó torí ẹ̀wà sọ́fíìsì. iṣẹ́ ìwò tiwa mo lè fi ògùn ẹ̀ gbarí pé kò ní gbọ́ kò ní dáhùn rárá rárá mọ́ ni ọ̀gá wa bẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ kí lọ̀gá wa náà ṣe fún all ask her out olóhùn ògbà ó dẹ̀ lóhùn òṣìṣẹ́ mọ́ kò sẹ́bẹ̀ tí mo bẹ́ tó kò padà débẹ̀. kí ló ló tó yẹn nígbà tí ò ń ṣe bébì ẹ ẹ dúró kí lọkùnrin ṣe fún gbọ̀ngàn tó lè tó yẹn. kí ni mo sọ fún ẹ pé kò ń ṣe fún mi kò dìgbà tó bá ẹ̀ṣẹ̀ sá fún mi pé bóyá ọkùnrin ṣe nǹkan fún ẹ àbọ̀kùnrin ò ṣe nǹkan fún ẹ ìtọ́wọ́ àkọ́kùnrin ṣe fún ẹ tí kò bá nídìí obìnrin ò jẹ́ kú ló lù. kí ló kò fi ṣe. o ní kò sí nǹkan kan ṣé nǹkan mìíràn bẹ́ẹ̀ ni. Tiwa. Kí ló dé? Please, wá ṣàǹtí ẹ̀sùn kan tó bá wà bẹ́ẹ̀ fún mi. Ṣẹ́rọ̀ ṣẹ́rọ̀ ṣàlẹ́ ni tó máa ń jẹ́wọ́ fún. Nǹkan tó bá ṣẹlẹ̀ sọ fún mi wá ti ẹ̀rù pàtẹ́mi àti ti ń bọ̀. Okay, put yourself in my shoes. Ṣé nǹkan wọn máa ṣe nínú ìnílé sọ fún ẹni? Kí ló ṣe é Tiwa? Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ṣe é. Tiwa, ò dẹ̀ náà látijọ́ ìtí mo ti ń bá ẹ sọ̀rọ̀ kó tẹ́ ẹ consider mi jọ́ náà tẹ́ fún mi ní trial. Jimmy àti consider kan ní problem bó ọlọ́kùnrin rí bẹ́ẹ̀ ó gbé ìrònú. wo ọ̀rọ̀ ẹ náà ló ti ń rò rò látijọ́ ìtì wa ó yẹ kó ti rò tán náà ó dẹ̀ jọ́ náà. ẹ̀yin ọkùnrin lè máa ní adégún ẹlẹ́dẹ̀ máa tún sọ pé kò gùn mọ́. tiwa ọlọ́run má jẹ́ kó ń ṣọkùnrin bíi tèmi tí bá sọ fún ẹ pàdé mi gún adé mi ti gún nìyẹn mi ní láíláí sọ fún ẹ pé kò gùn mọ́ jọ́n torí ọlọ́mọ nífẹ̀ẹ́ tó bá dẹ̀ fẹ́ mi ò ní ever regret ẹ ṣórí tí n bá parọ́ fún ẹ kò ní gbé mi lọ. bí ìṣeré mo serious now. for real. yeah. jọ̀ọ́ a lọ sọ bẹ́ẹ̀. jọ̀ọ́ i'm very serious. O ti gbọ́ o mean pé o ti gbọ́ kó ti fẹ́ mi. Eh. tiwa mm. níṣẹ́ ni mímí kan dùn ó dàbí àlá lójú mi. Eh, ṣòyí sínú ìṣàṣejù yìí ni kó rọra máa dùn lọ kí ni tèmi náà lè máa dùn torí eh, ẹ̀yin ọkùnrin. nà nà nà tiwa má sọ̀rọ̀ lọ síbẹ̀ rárá ṣòrí mi nífẹ̀ẹ́ ní ìtì ẹ̀fẹ́ kó ronú lọ síbẹ̀ yẹn at all because mo love ẹ̀mí dem help out tonight àbí ṣó fẹ́ jẹ́ kí n búra. ah no no no no no no ní ìdẹ́nu má búra kó tó kó búra. so believe. yeah i can do it you so much. I love you too. Baby. And I will never stop loving you. Aww. ìwọ wúmọ ìṣúwà lórí ìjókòó yìí jọrọ jọjọjọ tá bébí ẹ ṣòwò nọmà jọrọ ṣòwò kò gbóòórùn ni ó mọ gbóòórùn sà. babe na òun báwo wàá ṣe sọ pé mò ń rùn. o ti fẹ́ sọ mọ́ mi mo What what what á kúrẹ́ jáde jáde kúrò lórí mi. calm down. mo sọ pé jáde kó ká What ká kó kó dáa báwo ṣe mo ní ìwé ìyá. tó sọ̀rọ̀ kíkẹ́ tẹ́ ìwọ down náà mú pín kiri epo ní mo rù oníyànjú má bà tèmi jẹ́ o. mo fẹ́ dẹnu mo fẹ́ tọkàntọkàn lókun nítorí rẹ irọ́ funfun. ọ̀pọ̀ náà fẹ́ẹ̀sì náà wọ́n lè ṣe máa búlọ̀kì ọ̀dọ̀ báyìí kí ni gbogbo kí ni gbogbo wòye náà kí ni gbogbo òṣì ah, kí ni kí ni kí ni. madam my edge, your edge. you cry ẹ jọ no car can to dey kọjá from both sides Edge, jọ ẹ ma madam madam madam Cause sí got to lè ṣẹlẹ̀ sí ẹ̀dá tí ọlọ́run ọba ò mọ̀ sí long. yé ọlọ́run. long. so ó yé long, you keep coming my disappointment obìnrin. Eh wo ewé kan ò ní jábọ́ lára igi kọba òkè máa mọ̀ sí bóyá gbogbo àwọn tí wọ́n ti ń wá yẹn wọn ọlọ́run ò kọ́ wọ́n mọ́ yín ni ẹni tọ́nà ò bá kọ́ mọ́ yóò ní dúró ọlọ́run ò kọ́ wọ́n mọ́ yín ni èmi fẹ́ kẹ́ mọ̀ kankan ṣe rí gbà míì ẹ lè ti wà pẹ̀lú èèyàn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ kẹ́dẹ̀ rò pé ẹni tọ́lọ́run kọ́ mọ́ yín ni kọ́lọ́n dẹ̀ máa kọ́ yín mọ́ra yín kó wá jẹ́ ẹni tí ẹ pàdé ní ìṣẹ́jú àyà lọ́lọ́run kọ́ mọ́ yín ǹjẹ́ mo rí pé bí mo ṣe rí yín i can't lie to you bí mo ṣe rí yín báyìí ìmísí ọlọ́run balẹ̀ mi lórí ni i could feel it within my spirit that i'm meeting a woman of virtue that this is a woman meant for me mo fẹ́ kó rí mi gẹ́gẹ́ bí olùrọ́pò ẹni tí ọlọ́run fi rọ́pò gbogbo àwọn tí wọ́n ti lọ nínú ayé ẹ̀ bí mo ṣe rí ẹ báyìí ni mi sí ọlọ́run balẹ̀ mi mo wá ń rí wípé ẹni tí ọlọ́run yàn mọ́ mi lélẹ̀ ilé tẹ̀ tí ronú lé ayé mi pé mi ò ní ever dá sí obìnrin kankan mọ́ you are wounded èmi gan wà wounded so tí èèyàn méjì tó ní jírí bá pàdé wọ́n máa túnra wọn ṣe ni jẹ́ kí n tọ́jú ẹ kí wọn náà tọ́jú mi let's take our life to the next level and I can assure you you will never regret it. ṣé wàá dà bẹ́ wọ́n ní kó wá bá mi lé oníhùn àfi ká wá pàdé mi ṣé wàá yẹ ká wá gbé arẹwà bìnrin bíi tiẹ̀ ká gbé wá rú bí báyìí. ìwọ ló ti ń sọ̀rọ̀ báyìí ó dẹ̀ lé gbogbo experience mi pẹ̀lú ọkùnrin kò ń ṣe ìrírí ẹ kó máa rí pẹ̀lú ọkùnrin lótìtọ́ kan fi pé kí n máa bọ́kọ̀ mi sọ̀rọ̀. àmọ́ gbogbo ìdojúkọ ẹ ó yẹ kó ti di àfihàn tí egun fi aṣọ ṣé ká pátì sẹ́gbẹ̀ẹ́ kan ká máa bèrè àníyàn tiwa lọ. ṣé o mọ̀ pé ìjákulẹ̀ dàbí ọgbẹ́ ọkàn ni tó bá tiẹ̀ máa sàn ó máa pẹ́. kí wàá la lè ṣe o láti rí i pé ọgbẹ́ ọkàn ó kúrò ń bẹ̀. ọkùnrin. kó sọ̀rọ̀ ọkùnrin nínú o àbí ó yá kí n lọ sọ́dọ̀ àwọn òbí mi kó lè mọ̀ wípé ọmọkùnrin yìí o kò bá ṣeré ṣeré wá ó fẹ́ gbé mi láàbì tán ni. Are you sure? ṣeun. orí mi náà mo dúpẹ́ ọ̀rẹ́ mi. ẹlẹ́dàá mi ṣeun pàdé láti ìgbà ìta àti ìtẹnumọ́ kó mú bìn wá ọ̀rọ̀ àdàbà. ẹ ó dà bẹ́ẹ̀ wo aya mi ojú mi wo kọ̀kọ̀rọ̀ kábọ̀ afẹ́fẹ́ ní ìfẹ́ lọ sọ wípé sẹ́yìn èmi àti ìyá rẹ̀ a ní ìbéèrè kankan tá a fẹ́ bí ọ àti fọwọ́ sí i níwọ̀n ìgbà tó ti mọ́ wá sílùú ilé wa wípé wọ̀n ìyàwó òun àti fọwọ́ wá sí àti fẹsẹ̀ wá sí. bẹ́ẹ̀ gẹ̀lẹ́ lórí tọ́lá àwọn èèmọ̀ ọkọ ọmọ ká tún má lè ẹ̀rọ nígbà tó ti mú ọ wá gẹ́gẹ́ bí ìyàwó yìí wo èmi àti bàbá rẹ̀ àtọ́mọ ẹlòmíì mọ̀ lẹ́yìn rẹ̀. wo bí ó ṣe máa rẹ ìrìn èmi ló fẹ́ rẹ jọ ṣó wá gba ìyá mi ohun tó bá yà kan kì í pẹ́ mọ́ o jẹ́ káwá tètè mọ àwọn èèyàn rẹ káwọn èèyàn náà bèrè tì mọ́ àwa náà ká lè ṣe ní kọ́mọ́kọ́mọ́ fẹ́yọ́ ẹ̀ àdúrà rẹ̀ fún sí. òun ni kẹ́bẹ̀ o ká lè ṣe ní kíákíá. ẹ ṣe gòmí sá ẹ pẹ́ fún ọ sá. ìrọ̀lá ìrọ̀lá ya mu. a máa wá dúpẹ́ o a dúpẹ́ pé o ti rí mi gẹ́gẹ́ bí olódodo èèyàn pé mi ò ṣe ẹlẹ́tàn mo ò sọ pé lẹ́tọ̀ ni ìnà mm. ẹ̀rù kàn ń bà mí ni the moment mo rí àwọn parent ẹ̀ lọkàn mi ṣẹ̀ balẹ̀ joe bàtà wà lọ́dọ̀ wọn ṣe ni àyà mi ń jẹ́ ọ. Ah, ah, kí ló dé ṣé wọ́n gbéná sórí ni. jọ̀ọ́ tó má pè é bọ́ síta tó sọ pé ó gbọ́dọ̀ fẹ́ mọ yẹn kí ló máa ṣe. ok ṣé wàá fẹ́ gbọ́ sórí ìyá Tádé àti bàbá Tádé tó mú èmi nìkan náà wojú mi ò ní wájú mi ò dẹ̀ ní lẹ́yìn so nǹkan tí n bá ti ní mo fẹ́ báyìí mo máa bá mi fẹ́ ni. ó wọn lè sọ pé àwọn hate lẹ́lẹ́. aṣáà tiẹ̀ ti dúpẹ́ kí n ò sọ bẹ́ẹ̀. àwọn tí wàá ní sọ bẹ́ẹ̀ ìgbà tó rẹ̀ ti wá lọ́dọ̀ àwọn òbí tẹ̀ yín sí ṣé kò yẹ kí n lọ rá àwọn òbí tẹ̀ kó lè dọ́gba. mo babe mo sọ fún ẹ pé popsi ti late now mm-hmm. but anytime tó bá ready láti meet mummy. ah tó bá yẹ kí n meet wọn kò tí ì o ó ní láti dọ̀gbọ́n. anytime tó bá ti rí di. ìgbà tó kàn wá dẹ̀ ti wá balẹ̀ ẹsẹ̀ ṣé a lè máa bá ilé àdéhùn ọ̀rọ̀. ẹ̀rọ mi bẹ́ẹ̀ ni àbí o tí kúrò lọ́fíìsì. I know, I know, babe. But where exactly are you? Really? Jẹ́ kí wọ́n ṣe gate fẹ́. oorun yẹn ti oorun yẹn ti reduce ó ti reduce. pẹ̀lẹ́ báwo ni o ṣàwọ̀ kù. ìwọ ni oorun náà stop my phone ìwọ ni oorun you never smell it. Ah, sọ náà. stop now. Ah, do not tell me to stop. Something is oozing out of your body. That smell is bad. It's pungent. Oh now. Akiloshe, stop, baby. I will not. No, do not touch me. Oh. Wọ́n ló provoke ẹ̀ kí ló ṣe bí the smell is provoking me. Oh, you smell it. Bọ́ bó lè jẹ pizza. It's not the freezer, it's your body. You smell it. Like, the to you are smelling. Ha! Abeg stop kan. Báwo la ṣe máa ń tẹ́ fún ọ̀nà náà la ṣe máa ń rìn? Ọ̀gá ẹ̀rọ kọ̀ọ̀kan mi. Báwo mo dání lápá You know, babe, please, mo fi ọlọ́ọ̀bá bẹ̀. Eh? Mark, you know what? Just, just go, go, go, go. Máwọlé is not tell me to stop. Máwọlé, just go. Tó báyìí ti wọ yẹn tó kẹ́lẹ̀ to jáde, tilẹ̀kùn ni. Mi kò bí visa mi kò. Tó o lè fọ orí ẹ̀ o. Mi ò ń kò tẹ̀ yé mi. babe. ni àwọn kò yẹ kó. Àbí ṣé kitchen ni? Mi ò ń ah, bẹ́ẹ̀ ni àbí kitchen ayọ̀ọ́lá a mọ̀ rí ọ sí ò sí yẹn kan. ìwà kò nígbà tó kún ilẹ̀kùn wa tílẹ̀kùn ò ṣe sílẹ̀ fún ọ ilé mi lè rẹ̀. Hmm, àmọ́ baálé mi ojú tẹ̀mí ń wò ìkọ́rẹ́ lọ olùfẹ́ fún. ẹ gbọ́nà tádé ń kọ́. gbọ́nà tádé ni. ah tádé kí ló ṣe é lórí pẹ́ẹ́bí kò gbé kọ́ mi láti jẹ́ kò dẹ̀ reply messages mi kò gbé kọ́ọ̀lù yẹn kí ló ṣe gan-an láàrin wa títàdé sọ fún wa ká gbọ́. kò sí kò sí mo ṣe fún ọjà. ẹ̀jà ó sì ṣe kankan ẹ kí n gan ni tádé wa lóde. tádé sọ pé mo rò. tádé ni ó ní olóòrè. <laughs> láti ìgbà tó ti dẹ́rọ̀ sí ìwé ní ògbó òun kankan. tádé ó tiẹ̀ dá ló ti dẹ̀hùn ọmọ rẹ̀ ọlá wájú kù. ẹ wò mami mi ò lè jó ṣé ẹni ògbóòrùn ni. tàbí dákẹ́ ẹnu ẹ inú ilé ìkọlà wà látẹ̀kùn pẹ̀lú ọmọ yìí àwọn ògbóòrùn kankan ọ̀yà wa jókòó. irọ́ irọ́ èmi ò jókòó èmi ò dúró sínú oorun tó tó yìí. o jókòó. torí òun yẹn mo ṣe avoid ẹ̀ náà nǹkan tó bá fẹ́ bá mi sọ ẹja sọ níta. tàbí tàbí ọlọ́ọ̀mọ̀ ìjọba ọlọ́mọ oorun àti ìpò fi mí rẹ́ra. àbí mi ò mí wọ́n láti ìgbà tó mi ti dé ti rí ìgbà tó mi ti rí ìgbà tó mi. inú ọ̀rẹ́ kankan a ní òun ní sùúrù ní sùúrù mọ́ sunkún mọ́. Adé ó dà kó fara balẹ̀. Ṣé àfọkùnrin balẹ̀? Ṣé o gbọ́? Ṣé ọkàn tiẹ̀ balẹ̀? Tí wọ́n búrú o, nǹkan báyìí wà lára ẹ̀ ń dẹ̀ dẹ̀ mọ́ra, ó dẹ̀ dákẹ́ kí ni nǹkan tí mo máa fẹ́ ṣe. nǹkan tó lè ṣe pọ̀ <laughs> ṣé bí wọn náà mọ̀ tó máa sọ pé tẹ̀ bá dákẹ́ tára ilé ìgbà dákẹ́ and a problem shared is half solved already. tó bá kò ti sọ́ọ́ sí ìyá tí mo tẹ́ ò fẹ́ sá gbà tẹ́ ò fẹ́ sá sí. tí ò bá máa dùn ó ní olùṣọ́kọ̀ wòlíì ni and it's very very good. adáwọ̀ ń fi ẹnu wọn sọ̀rọ̀ ó dẹ̀ fi iṣẹ́ ìyanu wọn láti oríṣiríṣi nǹkan tí wọ́n ń ṣe ìyẹn mọ̀ bóyá o ní mind kí ni àtijọ́ lọ síbẹ̀. mi ò mind mi ò mind tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ti lọ rí solution mi ò mind. ìgbàgbọ́ náà ni fọlọ́run jẹ́ ká báńgẹ́lì. èmi ò ṣe. o lè ṣe ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín ní orí fóònù lánàá pé mo fẹ́ mú wá sọ́dọ̀ yín. àlàáfíà fún yín máa ẹ ṣeun sàn. gbọ́ báwo ló ṣe ń ṣẹlẹ̀. Ah mo notice pé gbogbo àwọn ọkùnrin tí n bá ti pàdé tá a bá ti jọ lájọṣepọ̀ báyìí wọ́n máa ń sá fún mi wọ́n dẹ̀ máa ń sọ pé mò ń rùn. kì í ṣe wípé wọ́n sọ pé ẹ̀rùn ẹ̀rùn rùn ni. bẹ́ẹ̀ ni ọwọ́ kan ló ń ṣiṣẹ́ kíṣẹ́ yẹn nínú ayé yìí. ẹ̀rù ṣe jọ ẹ jọ̀ọ́ ẹ bá wa gbàdúrà gbogbo àdúrà tó bá yẹ kó ṣe ètò àdúrà ni ibi tó bá yẹ kó ṣe bíbélì sọ pé ohun kan àti ọlọ́run lè ṣe bí ó ní òsì ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe kó má rùn mọ́ ẹ jù sà. kò sí ní tọ́lọ́run lè ṣe ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé tán ìmọ́lẹ̀ tán ìmọ́lẹ̀ jésù ni wọ́n tán ìmọ́lẹ̀ àmín jésù. ẹ arábìnrin ẹ jọ̀ọ́ ìyá yín kọ́. ó wà ẹ kí hallelujah ẹ kí hallelujah ẹ kí hallelujah ẹ yìn olúwa lógo ṣẹ́rí tí ẹ bá lè mú ìyá yín débi <laughs> ogun íjíbítì ayé yín ó ti di ìgbàgbé nìyẹn. Ah, ẹ jọ ṣé màá mi ló ń ṣe yín ni. rárá o mi ì sọ pé màmá yín ló ń ṣe yín o ṣùgbọ́n ìyá yìí máa jẹ́ àtọ̀nà fún ìtúsílẹ̀ yín ẹ gbìyànjú gbogbo agbára yín gbogbo tí ọba náà yín ni kó náà yín ẹ jẹ́ kí ìyá yín yọjú sí mi níbi ẹ sì rí ìdáǹdè ṣùgbọ́n tí ẹ bá lè mú ìyá yín wá ó máa léwu díẹ̀ o. ṣé pàjẹ́ ni mọ́ mi. má sọ bẹ́ẹ̀ yẹn wá ṣe olùṣọ́gbọ́ o wọn ò sọ pàjẹ́ ni mọ́ mi o wọn ò sọ bẹ́ẹ̀. tí màmí ìbáwá kì í ṣàjẹ́ kí ló dé tó ń ṣọ̀fin ní kí n pè wọ́n wá ó máa nídìí pàtàkì kan tó fi sọ pé kí mọ́mí ìwé ọdún sáwọn. wo ìdí pàtàkì kankan ò sí ju pé àwọn ló ń ṣe ní àwọn ló wà ń di ọ̀rọ̀ yìí. ìwà dédé mi àhàn kí ló dé ó jẹ́ ṣe sùúrù mi ìfẹ́ kó fojú yẹn wo ọ̀rọ̀ yìí o and then tó bá délé gan máa fẹ́ kó fi làákàyè bá mọ́mí sọ̀rọ̀ kì í ṣe pé wà délé wà lọ́mọ sọmọ pé wọ́n lè lè wà ń di ọ̀rọ̀ mi wá bó ṣe máa gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ fún wọn bí ọmọ gidi tí wọ́n bí nílẹ̀ Yorùbá gidi. mo ti gbé e má wọrí aláàtìṣe mi ó máa mà ti ṣe rẹ̀ lánàá. olódùmarè tó pọ̀ ní ipá àtagbára tàlà bá fífi òwe nǹkan tí mo sunkún fún látijọ́ yẹn níwájú rẹ náà ni mo ṣe ń sunkún fún olúwa olódùmarè ṣàánú mi ṣàánú mi lórí ọ̀rọ̀ tiwa ọlọ́run bá mi wá adé orí tiẹ̀ fún má jẹ́ kó gbé ègún ilé ègún má jẹ́ kó gbé ègún ilé ègún ọjọ́ ibi mi ò kí ń pé ọlọ́run ṣàánú mi má jẹ́ káyé sọ mí lórúkọ tí mi ò kí ń jẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ àmọ́mọ́dá ẹ̀ṣẹ̀ àfojúdá ẹ̀ṣẹ̀ àfọkàndá tó bá jẹ́ pé torí ẹ̀dọ́ ṣe fẹ́ fi àjọmọ mi ọlọ́run dáríjì mi dáríjì mi ọmọ yóò lẹ́ṣẹ̀ bá mi ṣíjú àánú wò tiwa bá mi ṣíjú àánú wò tiwa mo mọ̀ pé o ti gbọ́ olúwa mo mọ̀ pé o ti gbà lórúkọ Jésù Kristi àmín ìgbà olówólé mo pé tí mo wọlé mọ́ mi. kí ló fẹ́ kún kí ló dé ọlọ́run mà ní mi pa ẹ́ lẹ́kùn. Mami, ṣọ́rọ̀ mi ò tẹ́kùn ni. Ah, onírògùn ẹkún lágbára olúwa olódùmarè tí mo ń sìn. Ìṣòrí ẹnu ẹ̀mí òun lẹ́nu ẹ̀yìn. Ọlọ́run á bá mi pa ẹ́ lẹ́rìn ayọ̀ láìpẹ́ láìpẹ́. Ọlọ́run á gbàdúrà mi lórí ọ̀rẹ́ wa lẹ́rìn ayọ̀. Mami, ó ṣe ń sunkún ẹ jọ̀ọ́ tẹ bá fẹ́ kí n rẹ́rìn ayọ̀ ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé mi débì kan. Ah, èwo nìyẹn yẹn ṣe wá mi tẹ̀lé o fẹ́ kí n tẹ̀lé ẹ débì kan ṣé torí ẹ̀ ló ṣe ń sunkún máa tẹ̀lé ẹ nígbà tó ti sọ pé kí n ká lọ tẹ́lẹ̀ mo fẹ́ kí n tẹ̀lé ẹ débi mẹ́wàá kókó òǹbì kan ibi méjìlá máa tẹ̀lé ẹ abiyamọ ni mí kí ni máa sọ pé ṣe ti mì ní tẹ̀lé ẹ ìgbà wo la ń ọ̀la èdè ọ̀la òun ló mú fún ẹ. ẹ bí aago mélòó. bí ẹ bí seven. six thirty màá ti wà ń ta aago mẹ́fà bọ̀ máa ti dúró máa ti gbẹ máa ti ṣe gbẹ máa ti dúró díẹ̀ níta kọ́lọ̀ máa jẹ́ ká dá ọjọ́ lẹ́kú lọ́wọ́ dákẹ́ ẹnu ẹ̀ ọmọ pé tó bá ti ń sunkún báyìí ọgbẹ́ ọkàn ló máa ń jẹ́ fún mi ọgbẹ́ ọkàn ẹ̀mí mi máa ń sunkún gbogbo mi jẹ́ ojú ẹ̀yẹn ọgbẹ́ mi nínú ọkàn mi dìde dìde dìde má sunkún mọ́sẹ̀ ẹ̀. ẹ rán ma. ẹ rán sà. ẹ kú jókòó ma. ẹ kú ṣẹ́jú wa. ẹ má bínú pé mo dá yín dúró. Ah, rárá sà. èmi ni mo ní kí wọ́n pè yín wá torí ẹ máa ràn wá lọ́wọ́ láti lè lo oògùn ayé arábìnrin iṣẹ́ wọlé. olùṣọ́ ẹjọ́ sà ẹ má bínú ẹjọ sá ṣé mo ní àjẹ́ ni ah, ẹ má rẹ́rìn ẹdẹ rẹ́rìn ṣé mo rí pé wọ́n sọ pé gbà mí wà téèyàn bá lájẹ́ ó lè má mọ̀ ẹ sọ fún mi ṣé mi lájẹ́ ni. ìyá wa ẹ kì í ṣe àjẹ́. mi kì í ṣàjẹ́ ah, ẹ kí ló wá dé tẹ ní pé kọ́ ṣẹ́pẹ̀ mi wá kọ́ mọ́ mi wá bí pé tí mi bá wá ọ̀rọ̀ mi níyànjú ẹ̀yin lè jẹ́ ìṣó àjàrà tí ẹ̀yin fi ń kan ọmọ mi. ìṣó àjàrà. bẹ́ẹ̀ni. bíi ti báwo olùṣọ́. bíbélì sọ wípé a ó bí ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kínní títí tí ó fi dé ìran kẹrin gbogbo ogun tó ń jà wọn àtọwọ́ yín ló ti wá gbogbo kọkùnrin bá wọn sùn wọn máa rún òun tí ò dáa ẹ̀yin lè fà ah, ẹ ẹ kò sọ pé èmi mo fà èmi mo fà báwo mo ṣe fà á ìyá wa ẹ jọ ibo ni bàbá tẹ bí arábìnrin wọn fún wa. Ah, wọ́n ti kú abẹ́ ẹ̀ ti ṣaláìsí láti ìgbà tó wà nínú. ọlọ́run àdẹ̀lẹ̀ fún wọn. àmín. ǹjẹ́ lè ṣàlàyé fún mi díẹ̀ nípa bí ẹ ṣe pàdé wọn tẹ́ fi di lọ́kọláya táwọn fi wáyé. orúkọ rẹ mi. táwọn aṣọ yóò wà pọ̀ jù báyìí. Ah, nǹkan tí mo máa ń sọ fún náà nìyẹn bó ṣe máa ń rà fún mi gbogbo ìgbà ni. ọmọkùnrin dídí mà ládùúgbò yìí o. Ah, ọmọkùnrin dídí mà ládùúgbò mi o wo ọmọkùnrin tó yẹ kó ń bẹ̀kàdà káàkà fún ládùúgbò mi pẹ̀lú gbogbo nǹkan tó wà fún mi ó tún fún mi lówó tuntun fún wa nǹkan tí mo bá fẹ́. ìgbẹ́ mi máa ń lò ó. mo ń tẹ̀lé mi kí n ṣe nǹkan tí mi rò ọmọkùnrin tí ó ti fẹ̀mí sílé tán tí ó ṣe dájú kó máa gbádùn bí ìranú ṣúgà ah, àti ọ̀rẹ́ rẹ̀. ọ̀rẹ́ rẹ̀ mi tiẹ̀ náà máa dé láìpẹ́ lágbára ọlọ́run àdìgún ah, tọ́jú mi. dákun kí mo fẹ́ rí mi fún kí o ní ìlú sọ́ọ̀ṣẹ́jú àwọn èèyàn. mo nílò ìrànlọ́wọ́ rẹ ni. Ah, ìrànlọ́wọ́ mi kò sí ìrànlọ́wọ́ tó o fẹ́ tí wọn ò ní ṣe fún ọ o ti mọ̀ pé ológun kà ní mí lóòótọ́ mo ní oògùn rẹ o àmọ́ èyí ní fi sọmọ aráyé lóore oògùn kà ni wọ́n mọ̀ fi sọmọ aráyé lóore tó gun ka yẹn gan-an ni mo fẹ́. Ah, ẹ dákun ṣé o fẹ́ kí n bọ́ pa ni àbí kó sínú ọjà ń wò. o tiẹ̀ sí ètí mo fẹ́ nu méjèèjì. ẹ kí èwo ló wá fẹ́. ó ní ọmọkùnrin kan tọrọ ẹ̀mí ṣẹ̀ṣẹ̀ pàdé hmm. tó ń fẹ́ra wọn mo sì fẹ́ kí ọmọkùnrin yẹn kó jẹ́ tèmi. Ah, rọra kẹ tí n bá gbọ́ yé n tó ń sọ ni pé o fẹ́ jagbà lọ́wọ́ ọ̀rẹ́ rẹ. bẹ́ẹ̀ ìkórira nù á da ìkórira sáàrin àwọn méjèèjì ni sórí tá a bá ti lè da ìkórira sáàrin wọn báyìí ni ó bá mọ nífẹ̀ẹ́ tiẹ̀ ni ó bá mọ gbádùn ló bá mọ dán bí ẹ̀yìn alẹ́. tí mo fẹ́ gangan nìyẹn. Hmm, tí sí ò bá pẹ́ ní ẹnì kí n pẹ́sẹ́ jẹ́ sáré bọ́ ṣètò nǹkan kan kán mọ́ kébé tẹ̀lé <laughs> o ṣe o. ó bá dákẹ́ ọjọ́ gbọ́n fẹ́ẹ́ ní mímí látọ̀ ọjọ́ gbọ́n sọ pé mo wá sí òun àdúgbò tí ẹ̀wọ̀n tó rí tí mo ní fún o ó lọ́kẹ́ ó ní kó fi yà jẹ mí. ọ̀rẹ́ mi ọlọ́run ní fìyà jẹ. ilé tí wọ́n fi jẹ ní ikọ̀ olóko ti fi yà jẹ mí. aṣojú ò ṣe mọ̀wọ̀ ẹ̀dá ẹni tá a rò pé èèyàn ni àṣẹranko ni tó kàn dáwọ èèyàn bóra ìrẹ́ ọ̀rẹ́ mi ọlọ́run fìyà jẹ́ fìjà fọlọ́run jà ṣùgbọ́n. ọlọ́run jẹ́ kí n fìjà fọlọ́run jà fọlọ́run jà lónìí. ìfọ́ mo ti fẹ́ pé ẹ àjọgbó fìyà jẹ mí ọlọ́run fẹ́ mi tóbi tọ́lú. ṣá fìjà fọlọ́run jà kó tèmi máa fi ah. pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. àwọn ọlọ́kọ̀wé rẹ̀ ti sọ fún mi pé mi gbọ́dọ̀ ṣe ẹyí bá mo rí lọ́jọ́ ọ̀la kẹ́ ẹ̀. mi sáà mo dán ọlọ́run pọ̀ ta ni ẹ̀. Rọ́lákẹ́, àṣé lóòótọ́ ni pé wàtàdìbò ẹ̀ ń fẹ́ra yín. Ìgbà náà wà ń kọ́, òun ló sì ti rí i. Ah! Ajé máa lè o, Rọ́lákẹ́, ó ti ẹ̀bẹ̀ wọn lọ. Ó gbogbo ìwọ́n tí mo ní àmọ́ mo fẹ́ lọ́nà lọ́wọ́ ó lọ ṣílẹ̀jọ fún ẹ. nǹkan tó bá wù ọ́ ni kò sọ torí bó ṣe ń wò mí mo ti lóyún fádìgbò kò sì sí baba ńlá kú baba ẹni tí ò ní kémi àtàdùgbò mọ́ fẹ́ra wa. Adigun. àwọn Adigun kò dá lóhùn. sẹ́mi tí wọ́n tẹ̀rẹ́ nìkan ah. bàjá ni ń gbó ah. bẹ́ẹ̀ ràn ń dún ìrìn kankan kò wá ní mọ́ dáhùn. Ah, báyọ̀ ọkọ mi wọlọ́kẹ́ wọlọ́kẹ́ wọlọ́kẹ́ ọjọ́. Sẹ́yìn màmú ọlọ́kẹ́ tilẹ̀kùn wá. Má ṣe gbẹgbẹ́ fún yín. Bó bá ti yá o, ètò ọjẹ́ yóò ń họ́ lọ pọ̀ bì kan, àrìnjọ́ ọmọ àyà mi mo fi kí ni ìṣeré lọ wọ́n sàmọ̀ pé máa ń gbádùn rẹ̀ àyà mi o. ẹ kúṣẹ́ o ẹ ra o ẹ káàsán kálẹ̀ bèrè ìdìgún la bèrè èmi náà níyàwó àdìgún ṣé kò sí o. wọ́n máa ṣe òwe kú ọ̀rọ̀ èèyàn. ọkọ yìí ni wọ́n ń jàǹbá ọkọ̀ wọ́n sì ti kú orí mi ò ah! àdìrẹ́ jẹ́ bá fún mi kọ́. màámi ẹgbẹ́ òkú tó tọ́jú ilé ìwò ìgbà ìmọ̀ ni oh! ìgbà ìmọ̀ ni gbogbo oh! ojoojúmọ́ láti gbà ẹ́ náà mo lè fi ń tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ lọ ìgbà ìmọ̀ ni. ǹjẹ́ mọ̀ wípé arábìnrin yìí gbé gòǹkó tó jáde láyé. kí wọ́n. mi ò mọ̀ ń mọ̀. ìyàwó gbogbo àdúrà pátápátá lolúwa gbọ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn lórí ìwé ìdáhùn oríṣiríṣi ọ̀nà ìwà ló ń dènà àdúrà wa ah. ẹ̀rí ìyàwó ṣẹ́pọ̀ lọ́wọ́ ní dẹ̀ tó wà o. tí kò bá mi. èmi náà wò bẹ́ẹ̀. mo gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ mo ṣàdúrà ṣàdúrà ṣàdúrà mo lórí òkè títí títí tí wọ́n fẹ́ lé mi síbẹ̀ ogun ayé ọmọ yìí ò ṣe. ó lè ṣe ogun ayé wọn ò lè ṣe àfi tí ẹ bá gbé ìgbésẹ̀ tí ó yẹ ẹ jẹ́ kí n sọ gbèsè náà fún wa. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọ̀rẹ́ yín fi ọmọ kan sílẹ̀ láyé kó tó lọ. ó dà bẹ́ẹ̀. ẹ wàá gbìyànjú gbogbo agbára yín láti wá ọmọ náà kàn kẹ́ ẹ tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ tí ọmọ náà bá dáríjì ọmọ yóò ní rún mọ́ ẹ jẹ́ kí n tún lànà pé ṣé ọmọ wípé bọ́mọ yín ṣe wà ń bì tó ń nígbà tó bá lájọṣepọ̀ bẹ́ẹ̀ náà ni ègún báwọn náà jà òun náà wò ó rí nítorí pé ìgbà tí ìyá ẹ̀ fẹ́ rọbí ni ìyá ẹ̀ gègé oní ṣe máa ń sọ fáwọn aláboyún pé àkókò tí wọ́n bá ń rọbí lọ́wọ́ ó jẹ́ àkókò tó lágbára kí wọ́n sọ nǹkan tá máa fẹnu wọn sọ ṣùgbọ́n tí ẹ bá lè rí ọmọ náà tí ẹ tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ òun náà bọ́ ọmọ tí yín náà bọ́ ní ogun tó ń jà. ọmọ ọmọ ọ̀rẹ́ mi mi ò kó mo tiẹ̀ lè dá àmọ́ wọ́n tún dárìn mi mọ ibi tó àwa eh, eh, àwa àdèmárì àwa. ẹbí rẹ̀ wá mi ẹ eh, àti èyí tàkókò fún gbélé ni o ẹ ṣe olùṣọ́ ẹ dìde kẹ wá lọ ní ẹ ṣe olùṣọ́ pẹ̀lú yín. àjíǹde ara máa jẹ́ tàbá ṣàtìwọ́ ọmọ rẹ mi. jẹ́ ẹ̀bẹ̀ ẹ̀ka ọ̀dà ìdí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀. dé ewédú a kò ní gbin kòkó ká máa retí pákí àní àní kan ò sí ní. Ah, babaláyé ẹ rà sà ẹ sà. ojú ìwé mò ń wò àbí. èmi náà ni ah, ah. ẹ̀kúnjọ́ mẹ́ta. kì í ṣe. kò dáa kò bójú mu tó ṣe bí wọn àgbábọ̀ wọn ní adìẹ ìkú kadẹyìn rẹ nù eh, eh. ṣé bí àbá ọmọ wa bá ti ẹkú kan ọmọ rẹ. Eh, ẹ má bínú ẹ má bínú ọ̀nà ló ni òun ò jẹ́ kí ọmọ yín náà ni òun náà ni. ọmọ àti òbí ọmọ mi ni. ọmọ yín ni. Ah, mo dáràn. ẹ ẹ tí ẹ kọ́kọ́ wọlé náà. Ah, ah, ah. ẹ jọ sá ẹ má jẹ́ ká wọlé nǹkan tá a bá wà gbọ́n kò gbà ká wọlé ọ̀rọ̀ lórí ọmọ yín náà ni. ṣé kò sí. babaláyé ṣé ẹ rántí ọmọ ọmọ tí Títí títílayọ̀ bí fádìgún gbà yẹn. títílayọ̀ ọ̀rẹ́ mi tí ọ̀rọ̀ ro tí ọmọ tó ń gbé mm-hmm. ọmọ yẹn làwọn aṣẹ́ mọ bá ṣe lè rí. wọ́n máa bà náà lọ́hùn. bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọdún ìlẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ tó ti pẹ́ tó ti kú lè gbé kú lè gbè ó ní ọmọ bíi ń gbé o ní ọmọ bíi ti ń gbé ah. ṣé ò sí. ẹ kú má bàa sí náà ni àfi ká mọ ibi tọmọ yẹn ń gbé torí. ẹ rántí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin èmi àti títí ayọ̀ ń gbà yẹn. ọ̀rọ̀ yẹn. ayé àgbọ́yé. ọba yẹn yẹn ọ̀rọ̀ yẹn ó ti wá dá ogun sílẹ̀ sínú ayé ọmọ yìí wọ́n dẹ̀ ní tábà ọmọ títí láyọ̀ ogun ò lè ṣẹ́. Ah, kábíyèsí elédùnmarè. àfi ká rí wàhálà yìí pọ̀. ọba tó tóbi inú títóbi rẹ̀ ah, mm, mm, mm, ọ̀rọ̀ yìí ò ní lọ láìsẹ̀ ẹ̀rú rẹ̀ o pàṣẹ pé kò sí àṣepamọ́ lọ́wọ́ àṣeyìn ogún ọdún àmọ́ déèyàn lọ́wọ́ fẹlifẹli ah, ìwọ ìwọ sọ̀rọ̀ ayé báyìí mo ní tí n bá ní kí n wo ti ìyá rẹ ìyẹn ní mú yín débi ọwà mọ ọmọdé ọwà o. ẹ mọ bẹ mọ mọ bẹ. èmi kẹ́ni. lọ sí o ọkàrí ẹgbẹ́ mọ́tò wa ni àbí. mọ́tò wa nta ọ̀dà ẹ wà fẹ́ mi ń ṣẹ́jú kan sẹ́mi pé mo kàn bọ́ta ni wọn ò má bí mọ́ lọ mo fẹ́ dágbére fún ọ ẹ bá mi kí wọn pé màá wá yọjú pẹ̀sẹ̀. àbí ẹ mọ ojú tẹ ẹ táwọn bá tún wọlé a máa pẹ́. ọgbọ́n. èrè iṣẹ́ rẹ ló gbà èrè iṣẹ́ rẹ ló gbà ọlọ́run ọba òbí mọ́ ṣùgbọ́n ẹ̀san ló bí. ìgbà wo wá ti débi amírè o. táàfẹ́ níṣe láòbà kó dọ̀la àṣegbè kan ò sí. ilé ọ̀rẹ́ mi ò yí dàgbé. ilé ọ̀rẹ́ rẹ̀ ń sáwọlé èmi ọmọ. ó mọ bí. ó ní olóhùn tí ń bọ̀ olóhùn tí ń bọ̀ ó mọ lé. ibi làjẹ ń bọ̀. kọ́lá ṣàjẹ́ àbáni. ǹlẹ́ o pẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o. ìwé yóò bí wá bó dọ̀jọ́ alẹ́ báwo ló ti lọ bá ewé rẹ sí òwe àwọn òbí rẹ kò dára. ìyá mi. bẹ́ẹ̀ ni. sí wa. bá a ṣe débí náà ni mò ń sọ fún un pé ilé ọ̀rẹ́ mi nìyẹn. dáàdì ṣé ìwé yín dà láwa bá ni. bẹ́ẹ̀ ni bá a ṣe dẹ́nu ọ̀nà ní sọ fún mi pé ilé ọ̀rẹ́ àwọn ni mo nílé ọ̀rẹ́ rẹ bò nígbà tí wọlé ọpọlọ tèmi náà wá gbé wípé ó yé dà àti asán rẹ̀ jọ ní ẹ̀yin méjèèjì Ẹ ráyé báyìí ẹ jẹ́ a máa ṣe dáadáa níbi a bá fẹ́ gbin obì sí obì ti wo kílẹ̀ tó àgbẹ̀ tàbí ẹni ó loko ju pé kó tún ìdí ẹ̀ sí lọ kóbi ọmọ bá yàbí dùn mọ́ lọ ọ̀rẹ́ tẹ̀yìn méjèèjì jẹ́ yìí ìnìyá tiẹ̀ àti ìyá tiẹ̀ náà jẹ́ nígbà wáṣẹ̀ lọ́hùn níbi ọ̀rọ̀ dé dúró ní ìwọ àti ẹ̀ náà wàá tún jọjọ́ rẹ̀ ara yín ẹ̀rí ṣe Elédùmarè dáadáa dáa kẹ́dà ó ṣe láyé. Ah! títóbi fún ní ọlọ́run ọba mi Èdùmàrè. dáàdi ẹ ó dọ̀rọ̀ ṣé kìí ṣe pé àwọn ni ọ̀rẹ́ mú mi rò tí wọ́n hu ìwà ìbàjẹ́ sí mi nígbà yẹn. oríire ò ní dàrú. àbí tiwa ni ọmọ tẹ̀ sọ. bẹ́ẹ̀ ni torí ẹ̀ la sì fi wá. Ah! ẹgbẹ́ yín dà òun ọmọ tá à ń sọ kì í sì ṣẹjú eléyìí. ọgbọ́n ní tí wọ́n ń gbìyànjú wípé wá àbàjẹ́ táwọn hù sí ìyá àti nígbà náà lọ́hùn nípa tọ́sán rẹ̀ ti ṣẹlẹ̀ lórí ọmọ yìí àbí ló rẹsẹ̀ pé kò lórí ọkọ tá bá wá jàjà rẹ ni pé láàárọ̀ nígbà tí ọba ìdálẹ́ ó ti hàn sọ pé wá jáde sí i wọ́n kedere wípé àyàfi kí ìyá rẹ̀ ọ lọ bẹ ní sí yẹn fi á bá mi mo fi mú bá wọn dàkún ó forí ọ̀rẹ́ odò tẹ́ ẹ̀ wọ́n kò síbi jẹ́ ìlẹ̀ sàdé ó sọ pàdé ara wọn nù ọmọ bàbá kan náà lẹ́yìn méjèèjì tó o bá ti sọ pé òforíjì àbùsẹ̀bùsẹ̀ nù alẹ́ ilé ayé rẹ̀ ọlọ́run disappoint mi ìyẹn tó bá tó bá ṣẹ̀ṣẹ̀ lọ́yẹ̀ ọmọ jìyà ewu mìíràn àtọmọdọ́mọ tí ọmọ bíi ti ti ń bọ̀ tó forí kóhùn tí ò yẹ kókó láti ayé dọ̀run ní ò lè dáríjì wọn. Ah. Ah, ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ dákun. ẹ ní kí wọ́n jáde kúrò. oyún lè jó oyún lè jó. ẹni wọ́n gbọ́dọ̀ kúrò nínú lẹ́nu tí wọ́n bá jáde nǹkan tí màá ṣe ẹ̀rọ ọmọ tí wọ́n lè ṣe òun. ó tó èmi mo kú bàbá fún ọ bómi èmi ni bàbá rẹ tó kù lónìí ọmọ àkójúmọ̀ ara àbára ọmọ sọ gbé wọ́n ní. oyún dà oyún dà oyún dà babaláyé babaláyé ẹ bá wà pé ẹ bá wà pé ẹ wọ ẹ lẹ́nu ọ̀rọ̀ ẹ dákẹ́ ẹ má jẹ́ gbọ́n kankan lẹ́nu yín ẹ ti ẹ̀ bọ́ta náà ẹ jẹ́ kó kèmí àti ẹnìkan kájọ sọ̀rọ̀. wọ́n ní tí a nílò wò ìyá rẹ̀ kì í ṣe kúre kò hùwà tó dáa láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé rẹ̀. àti gbogbo yẹn ẹ bá dáàgó mẹ́wò mi bẹ̀ bíbẹ̀ kọ́ ṣebí ọmọ àbúrò yín làwọn méjèèjì táwọn méjèèjì àkànjọba. tí ẹ kọ́ o nígbà tọ́run ẹjú kankan tọ́run ẹjú kankan gbà náà bí ẹ̀kẹta tán aṣọ fún ọ ó dàbí wípé wọ nìkan lọ láyé ó rí ọmọ ọlọ́mọ ló wà forí kù oyin dà oyin dà. ìgbà èwe yóò bí wa bó dọjọ́ alẹ́ báwo lọ gba ewé rẹ̀ sí òye àhóbìyẹ kò dọ̀la. ah sista vida ẹ máa wọlé. mo ní kò kíyè sára. àlàáfíà fún yín àlàáfíà jésù fún yín ẹ pẹ̀lẹ́. dáàdi mo ti mọ̀ pé torí wọn náà lè ṣe pè mí kí nǹkan fẹ́ kọ̀rọ̀ sí yín lẹ́nu ni mo ṣe wá o. ẹ eh, sista Linda olúwa panyẹlẹ. àmín àmín. ẹ eh, olúwa lẹ pánládé lára mi ojú rẹ ní tì mí. àmín ah, sista Linda ẹ máa ní láti dáríjì wọn torí pé tẹ́ bá rántí dáadáa mo sọ fún yín pé ẹnìkan máa wá bá yín láìpẹ́ ẹni tó ṣẹ̀yìn pé kẹ́ ẹ dáríjì pé tẹ́ ẹ bá ti dáríjì wọn ẹ̀yin náà máa rọ́nà lọ ṣé rí ìyá yìí ẹ dáríjì wọn ẹ ọmọ wọn kẹ́yìn náà lè rọkọ̀ fẹ́. káwọn náà lè má ba àrùn mọ́. má bínú ọkọ mi ìgbà rẹ ni mo ní ojú kòkòrò ọ̀kanjú ọ̀kanjú lè má ṣáà bínú má bínú. má bínú. má bínú. jọ nǹkan tí mọ́mí ẹ ṣe fún mọ́mí mi kò dáa. ẹ mi o. ó pọ̀ mọ́mí. ó àwọn náà ti realize mistake wọn wọ́n dẹ̀ ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run àfikún náà ń dáríjì wọn ni kí wọ́n ń dáríjì mi torí èmi náà ń jẹ ìyà yẹn tí àbá ṣèwọ tó mú mi wá bí ṣé mo máa rójú tu ọ̀rọ̀ ayé mi ni má bínú jọ jọ. má bínú ọkọ mi. àmọ́ onídàá ó máa ń sọ fún mi kò ti má rìn ni. Ah, mo ìfẹ́ sọ fún ẹ yìí sì máa rí mi kàn parọ́ fún ẹ ni ṣé bí wọ́n ti ẹ̀rín yàn pé wọ́n lóun rùn létà ni èmi ò ti ẹ̀rẹ́ nìyàn kan dẹni òfẹ́ kan mi. Ah! ayé mi. ọkọ ṣé wọn fẹ́ máa sọ owó ẹ fún ẹ. sista linda ìdí tẹ́ ẹ fi dáríjì wọn gangan nìyẹn hmm. ṣẹ́rí tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ dáríjì wọn bí bàbá yìí gan dẹ̀ra ayé mọ́lẹ̀ ni ṣùgbọ́n ní kété tẹ́ ẹ bá ti dáríjì wọn ẹ̀yin méjèèjì máa lórí ọkọ̀ ọ̀nà yín á òun náà ní rùn mọ́ àbí. kò ní rùn mọ́. òun náà ọkọ̀ kó wọn náà lọ́kọ tiẹ̀ mo dáríjì wa. ẹ má rò. mo dáríjì yìí ah. tó kọ̀ fún. aleluya ah. o. o ṣe o ṣe mo dúpẹ́ o ṣe o ṣe wo nǹkan ò ní bàjẹ́ o á dìde ẹ̀yin náà ẹ dìde ẹ wo ẹ̀yin méjèèjì ọkọ alálùbáríkà lọ́lọ́run máa bá mi gbé pàdé yín ọkọ tó dẹ́ pé e, egun ayé báyìí òun ló máa jẹ́ jọ ojú kòkòrò ni ṣé ọ̀rọ̀ ẹ̀ tẹ́ra ń bára yín ṣe ẹ má bára yín kalẹ̀ o ẹ ṣe mú kan pẹ̀lú ayé o ẹ má ṣojú kòkòrò o torójú kòkòrò ló tì mí débi nǹkan tí mo ṣe sí ìyá ẹ yẹn nígbà tí mo rí pé bàbá ẹ máa ń tọ́jú ìyá ẹ nǹkan tó fà á nìyẹn jọ ọkọ mi má bínú má bínú má bínú ah. ó ti wá jìnnà sí i. hallelujah ẹ ṣe olùṣọ́ ẹ ṣe mo dágún olú olùyàlá làwọn àwọn aleluya. orúkọ Jésù orúkọ Jésù àmín ogun ọyẹ yìí kò bọ̀ sọ̀rọ̀ àmín. tá a fè ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bó dọ́là. Ìgbà èwe yóò bí wa bó dọjọ́ alẹ́. Báwo lo ti lo gbà èwe rẹ sí òye? A ó bí yẹ kó dọ̀la àwé kíyè sára mo ní kó kíyè sára lórí pé ọba mi òkè òun ò ṣẹ́ ọwọ́ rẹ kíyèsí kíyèsí kíyèsí kíyèsí àwé kíyè sára tóró ń ta fò níṣe ọ̀rọ̀ ìtàn ní kódọ̀lá.